إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته من يوم الأحد ọjọ́ kẹjọ oṣù kẹjọ 1437 ìjìrà àkọlé tí à ń bá lọ lábẹ́ ta ni wòlíì àti pé abala fífi ojú rí àwọn màláyíkà lórí ìṣẹ̀dá wọn a sì ti yanjú ìyẹn ó ti rinlẹ̀ wípé lẹ́yìn àwọn ànábì àlọ́ọ̀ lẹ́yìn àwọn òjíṣẹ́ rẹ̀ tí ó sì bí àlébì kankan mọ́ ní ayé gbogbo ìta sí ọlọ́run kò sí ẹnikẹ́ni tó lè fojú rí bí màláyíká ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ náà. Ànábì wa Muhammad sallallahu alaihi wa èyí rí màláíkà jìbìrìlù lórí àwòrán màláíkà gbà ẹ̀ẹ̀mejì péré kò sí àkọọ́lẹ̀ pé sàhábà kan náà rí màláíkà kan rí lórí àwòrán màláíkà lórí ìṣẹ̀dá màláíkà ṣùgbọ́n àkọọ́lẹ̀ wà tó fi rinlẹ̀ wípé yálà ìyẹn jẹ́ ànábì ọlọ́run tàbí ó jẹ́ ordinary human being ó lè rí màláíkà nígbà tí màláíkà bá ti pàwọ̀dà sí ènìyàn a sì rí bí àwọn sọ̀hábà náà ṣe rí màláíkà jìbìrìlù ní àwòrán ènìyàn tí ẹnikẹ́ni bá wá ń sọ pé òun rí mọ̀lá irú ẹni bẹ́ẹ̀ òpùrọ́ ni nínú ìgbàgbọ́ àwa mùsùlùmí ẹni bá sọ pé òun rí màláyíkà níyàwòrán ni àní ìgbàgbọ́ àwọn àwòrán tí àwọn kámẹ́rà kan ń gbé jáde tí wọ́n ń pe ìrísí ohun tí wọ́n yà ní màláìkà àní ìgbà á pẹ̀lú ìdí méjì ìdí àkọ́kọ́ ni pé ó rinlẹ̀ wípé màláìkà ní àwòrán màláìkà rẹ̀ àní fojú rí ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé. ohun tí a lè fojú rí ó rọrùn fún àwọn òpùrọ́ láti ya àwòrán kan kí wọn sì pè é bẹ́ẹ̀ kí wọ́n sọ pé òun ni àwọn òmùgbò ènìyàn tí ọpọlọ wọn ti dọta tí wọn ò ní gbàgbọ́ ní ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run àwọn ni wọn bá rí ẹni bẹ́ẹ̀ gbọ́. gẹ́gẹ́ bí àwọn kìrìsìtẹ́nì ṣe gbàgbọ́ gẹ́gẹ́ bí àwọn kìrìsìtẹ́nì ṣe gbàgbọ́ nínú àwòrán ọ̀rọ̀ èyí tí àwọn kan yà fún wọn tí wọ́n ń pè ní Jésù Kristi ọmọ Mẹ́ríà tí kì í bá ṣe àgọ̀ àti àkọọ́lẹ̀ ìbúrú tó ti kò lé wọn lórí nígbà tí Isa ọmọ Máríàmù ń bẹ láyé kò sí kámẹ́rà tàwa ni wọ́n yà ń kámẹ́rà tí wọ́n sọ di sí ọmọ Mariam irú àgọ́ yẹn kò gbọ́dọ̀ wọ inú ayé àwa mùsùlùmí táàfin wa gbàfẹ́ nìkan pé kó ya pé àwòrán tó ń yà yìí o àwòrán màláìkà ni ohun tó ò rí rí tó sì lè rí nítorí náà tí àwọn wòlíì kan bá wá jù tí wọ́n sọ páwọn rí màláyíkà ní àwòrán màláyíkà á sọ pé òkúrọ̀ ni wọ́n. kódà ẹni tó bá lòun pàdé màláyíkà ní àwòrán ènìyàn àgbọ́ àní ìgbàgbọ́ òun kí ló fi dá lójú pé ènìyàn tó pàdé yẹn màláyíkà ni kí ló fi dá lójú ta ló kọ̀ǹfààmù ẹ̀ fún un. ẹni tó lè kọ̀nfáàmù rẹ̀ fún ìsíláyé òun náà ni àwọn ànábì ọlọ́run tí ẹnìkan bá lóun rí ẹnìkan tó bá lọ sọ fún òjìṣẹ́ ọlọ́run pé mo mọ̀ rí ẹnìkan òjìṣẹ́ ọlọ́run òun ní àǹfààní sallallahu alaihi wasallam láti fi rinlẹ̀ fún onítọ̀hún pé dájúdájú ẹni tó rí yẹn o mọ̀láyíkà ni bí àpẹẹrẹ a padà wá kà á nípa ọ̀rọ̀ àwọn àlìjẹ̀nù ǹjẹ́ a lè fojú rí àwọn àlìjẹ̀nù bí? àmọ́ kí n sáré mú ọ̀rọ̀ kan wá níbẹ̀ báyìí. wọ́n gba gbàkájọ nígbà tí wọ́n gbàjọ èṣù wá ní àwòrán ènìyàn ó sì máa ń jí sàkáàbù àbú ìrẹ́rà làmẹ́jì ní kọ́ máa mójútó sàkáyẹn àbú òrèrà wá padà lọ sọ fún ànẹ́bí pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ látọ̀dọ̀ ànẹ́bí ló ti mọ̀ pé èṣù ló wá láwòrán ènìyàn òun fún ara rẹ̀ ò mà ibi tí mo fẹ́ lò gangan nìyẹn àbú òrèrà rọ̀díyà lọ ànìyàn òun fún ara rẹ̀ tó gbàlejò èṣù tó wá ní àwòrán ènìyàn òun fún ara rẹ̀ ò mà láti sọ pé o ò lè mà pé ẹni tó pàdé pé màláíkà ni ẹni tí ó sọ fún ọ pé màláíkà ló ní kò sí láyé má o ò sì lè lo àyà kan láti fi sọ pé màláíkà ni o ò lè lo àdìsí kan láti fi sọ pé màláíkà ni ẹni tí ó sọ pé màláíkà ni kò sí ní ayé má nítorí ìdí ìyẹn bí ẹnikẹ́ni bá pàdé ẹnìkan tó wá ṣe ní kàyééfì ọkàn sí ọ ní kàyéfì ni má sọ pé màláìkà ló pàdé ìdí kejì ni pé káàkiri ẹ̀sọ́ kọ́ pàdé màláìkà ní àwòrán ènìyàn kí ló sọ fún ọ ohun tó bá sọ fún ọ á kò yiri ẹ̀wò á yiri ẹ̀wò pẹ̀lú ká ọlọ́run ti dá èdè àwa mùsùlùmí ó fẹ́ kí ọpọlọ wa kọ́ mọ sí kí lọ́lọ́run sọ kí lànà lè wí tí ìbá ti lè tú ọpọlọ rẹ̀ lẹ̀ tí ò ní ìdánu nǹkan kí nǹkan ní òkú dáadẹ́ n ti ń ṣẹlẹ̀ ní ayé àwọn kírísítẹ́nì ni. ẹnìkan tí èjì kọlù tí ń jà pàìpàì nílẹ̀ wọ́n ní ti de. tó ń bá a sọ̀rọ̀ yóò sọ ìsọkúsọ yóò wí ìwìkúwì wọ́n o láì ní sẹ́rí tọ́sọ yẹn sí bíbélì ọwọ́ wọn ọlọ́run ti kí àwọn mùsùlùmí gan o wàláì oore ńlá ni kó o kó o sì ṣẹ́rí ẹ̀ sí kí lọ́lọ́run sọ kí lálẹ́ bìbí lórí ẹ̀. ṣe bí àìṣẹ́rí ọ̀rọ̀ àkúdàáyà sí kí lọ́lọ́run sọ kí lálẹ́ bìbí làwọn kan fi lérò pé ẹni tó ti kú àwọn tó ń padà rí láyé tó sì jà sí pé gbogbo ibi tí wọ́n ti ń sọ bẹ́ẹ̀ pátá ìrọ́lóúnjá sí. Si gbogbo ibi tí wọ́n ti ń sọ pé àwọn rí ẹni tó ti kú níbìkan àwọn padà rí kò tí ì sí kankan nínú wọn tá a ti gbọ́ pé òkú tó kú yẹn tí wọ́n láwọn rí wọn ó padà wálé padà ìyàwó rẹ̀ ti ń sogbó lọ́wọ́ ó ti ń sọkọ rẹ̀ nsò àwọn ọmọ tó fi fáyé lọ ó ti ń ṣe bàbá fún wọn nsò kò tí ì sí. àbẹ́yìn ti gbọ́ orí ẹ̀yìn àgbàlagbà. báwo ní sì jáde kó nú ilé mi sí sì tí ì kú láti padà wọnú ilé mi wá di wàhálà mo lé tí mò ń gbé tẹ́lẹ̀ mo jáde kí ló ṣe léwọ̀ fún mi láti padà wọnú ilé kí n máa ṣe ọkọ ìyàwó mi lọ kí n sì máa jẹ́ bàbá ọmọ mi lọ àmì ń tọ́ bá ti kú ìyẹn ọ̀rọ̀ ọ̀rùn fún mọ́ ọlọ́run ni wọn ò lè padà wá sílé ayé mọ́. àwọn èèyàn wá ń rírì kúrì wọ́n a ti lérò pé òkú tó kú yẹn làwọn tún rí irọ́ sì ní bẹ lábẹ́ rẹ̀ ètè èṣù ni nǹkan ṣùṣù lèṣù máa ṣù. ṣé ọ̀rọ̀ tó ń sì bá wá sọ láwàá gbàgbọ́ àbọ̀rọ̀ ọlọ́run eléyìí tí wọ́n ti rí tó sì ń ṣe wọ́n ní kàyéfì kò sí àwa ń kàyéfì torí pàwọ́ àti ní principles àti ní ojú ọ̀nà tá à ń tọ̀ ẹ wọ́n pàdé òkú kan àbí òkú kan ó ti kú sàárè rẹ̀ nìyí lẹ́yìn ibi ọdún mẹ́wàá gbogbo ọdún ọwọ́ akóyàwó wálé ọkọ̀ ọmọ wálé ọwọ́ aṣọ pé ẹ̀jẹ̀ wa mo bẹ́ sáré rí bàbá pé bàbá ara gàfàlì ọ̀rẹ́ bàbá mi ni wọ́n bá escape mọ́ lọ́wọ́ nígbà orí pé wọ́n gọ̀ ó rí pé ni àlìgbàmù tó pàwọ̀dà tó wá ní àwòrán ènìyàn ló ń obìnrin yẹn ó ní kò mọ̀ fálìgbàmù ni ó sì nígbà tí gbìyànjú bá wá wọlé tán máa máa pèrè àwọn jọ pé ẹni tó wí tó ní ìrọ̀pọ̀ rẹ ní mẹ́ẹ̀ẹ́dógún rẹ̀ yìí sàárè rẹ̀ rèé nígbà ní irọ́ òun irọ́ òun wọ́n láwọn ń bọ̀ fáǹfẹ́ bàbájá sàálì bàbájá sàálì o bàbájá sàálì gan ti kú tipẹ́tipẹ́ wọn bá ní rọ́ǹtì mọ́ sẹ́yìn láti wá gbà pé ẹni tó kú wọ́n padà ayé ohun tó mọ̀ náà lé rẹ̀ kí ni ìjọ wọnú ilé wọn wọn kì táàbọ̀ ni pé adúpẹ́ lọ́dọ̀ náà àmọ́ fọ́nrún tí wọ́n dá yẹn padà wá sílé ayé tí wọ́n jẹ́ kàǹsùn. ẹni tí ọba ti gbọ́ ń tọ́lọ ń sọ kálẹ́bì wí lórí ìṣẹ̀lẹ̀ ilé ayé yìí yóò kò sí páńpẹ́ èṣù ti ṣàdéhùn láti day one pé ọ̀pọ̀lọpọ̀ lòun ó kò sínà ọ̀dà ìwọ wò ó kí ni ó ń pe eégún wọ́n ní àárọ̀ ọ̀run kèèké sáwà ọ̀run sì léégún ẹ ti bẹ̀yìn ẹ ti bẹ̀yìn ẹ ti bẹ̀yìn járó èṣù wọ́n ń pe eégún ní arọ́ ọ̀run gbogbo wa sì mọ̀ pé lágbága ti ń gbégún rè ọlọ́pàá sí ń sí eégún tí ń wọ́n ọ ní pé mọ́tànlá rẹ̀ jẹ ẹ̀ẹ̀kan tó lù ní ayé ló ti ń lù ọba ti kú ọ̀wà o lò dáadáa o. wọ́n gba ìtànjẹ pé o tún lè padà lọ́mọ Maiduguri tàbí Sokoto àbí Kánò ọ̀kan nínú àwọn olùkọ́ mi ustaz Mikael Abdulaziz wọ́n ń ṣiṣẹ́ dáwà ní Papua New Guinea ní ẹ̀gbẹ́ Australia ní ìbẹ̀yẹ́ wà wọ́n ní yíyà táwọn débẹ̀ àwọn máa fojú gbogbo àwọn táwọn bá ti rí bóyá àwọn ó ti ẹ̀rọ ọmọ nàìjíríà kan táwọn ti ẹ̀rí ọmọ nàìjíríà kan péré ráyì àwọn wàá rí síbi ọdún mẹ́wàá àwọn ò rí àwọn ń pé tó já sí pé lódodo nìyẹn lè kú ìlú kan tí ó sì lọ́ máa sẹ̀mí ìlú mi Australia jùlọ pọ̀ Nàìjíríà àṣeyọsí yóò ní túpọ̀ kù ni ó yẹ káwọn lè rí òkú kan ní Australia tí ó jẹ́ ọmọ Nàìjíríà ṣùgbọ́n àwọn orí àwọn ọlọ́run pàdé bàbá rẹ ní Òṣòdì bàbá rẹ ìwé ló pàdé ní Òṣòdì lọ tún wo dáadáa lọ tún tì wo dáadáa ọ̀rẹ́ tó pèsè bàbá rẹ ènìyàn tún máa jọ ènìyàn ènìyàn á máa jọ ènìyàn mo ń lọ ní eh, ọjọ́ tí ọjọ́ òun mo ní kò gbé mọ́tò wà náà ìjọ mọ́tò àti tíìjẹ kan ṣé tíìjẹ ni mo fẹ́ débi àtẹ̀gbé sílẹ̀ òní obìnrin kan ọmọ ọmọ rẹ̀ ń sùkúù ọkọ̀ ọmọ kan sẹ́yìn ọmọ yẹn sàǹkì dájì mi sàǹkì dájì mi àwọn àtùwámi go slow igi ọmọ ìsápọ̀ ìyá ẹ̀ bá ní dájú ìwọ̀ ń dà mo ojú èmi àti ẹ̀ bá ṣe mẹ́rin à wọ́n ní wọ́n kọ́ ní dájú mo ní dájú ìbò ọba ti sọ fún ọmọ tó fà lọ́wọ́ ní àwọn ọmọkọ́ òun náà òun náà ti bá kan rí báwọn èèyàn ṣe máa rí nǹkan gbà lónìí tí wọ́n láwọn àrókù ó rí mi pé mo ju àwòrán ọkọ rẹ̀ ọmọ sì ń pariwo dádì mi ìyá náà tètè gẹ́ẹ̀sì pé kèsè dádì rẹ̀ ìyá ga tó bí ọmọ òun ọmọ ọmọ tó yé pariwo dádì mo sáà ń bẹ náà ni kí yọkọ̀ tó tutù kí n lè súnwájú. sóòpù wá ní mímu ọlọ́run ní já kó sí inú tàkùtì èṣù o lẹ́yìn ìgbà tá a yanjú ti àìlèfojú rí màláyíkà láwòrán màláyíkà àwa mẹ́nu lé ó rọrùn fún àwọn ènìyàn láti fojú rí Muhammad lẹ́yìn ikú rẹ̀ lójú ayé a ti kà díẹ̀ nínú ẹ̀ ibi tá a bá dé òní ibi orí kọkànlá ibi tí àáfàá wa kan ti ń sọ pé àáfàá wa kúrútùbì kan ti ń sọ pé. ẹni tó bá ń sọ pé òun rí ànábì muhammadu lẹ́yìn ikú rẹ̀ lójú ayé ẹ ká wo implications ọ̀rọ̀ tó ń sọ yẹn á wo nǹkan tí ọ̀rọ̀ yẹn máa bí kẹ́kọ̀ọ́ gbé sílà káyìnà gbogbo wa lágbà pé nígbà táwọn ẹbí kú àbálẹ̀ tí ò gbà bẹ́ẹ̀ tọ́yìn. ẹ̀rí sì wà pé ilẹ̀ ò ní jẹ ẹran ara àwọn ànẹ́bí ọmọ two ẹ̀rí wà pé ànẹ́bí ní ẹ̀ńbà ti débi sàárè ìwò tó bá sálámà sí òun òun ó dáhùn sálámà àmọ́ sáwọn sí wípé àti kẹ́kọ̀ọ́ kan síwájú wípé àlégbó òun òkú. Abi every second làwọn mùsùlùmí lásìgbà náà ni wọ́n ń bẹ sàárì ànábì ní Mẹ̀dínà ẹni tó lọ́wọ́ máa dáhùn definitely ọwà bẹ́ẹ̀ ni tó ọ̀bà sí ní òde dáhùn sálámà ní tó bá sálámà ọ. wá tún wá sọ pé òun rí ànábì méje òun rí òun rí mọ́kànlá òun rí gbígbẹ̀ tó bóun sọ̀rọ̀ ó ti túmọ̀ sí pé ti jáde kúrò ní sàárè rẹ̀ nìyẹn